admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ibadan nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ̀ká máa lọ. إن الحمد لله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 السلام عليكم ورحمة الله وبركاته gbogbo nǹkan tí ń jẹ́ ẹ̀yìn àti ọpẹ́ àfi fún Allah subhanahu wa ta'ala torí pé òun náà ni ọba tí ó lẹ́tọ̀ọ́ a máa gbé ìjọsìn fún un li'annahu huwa alladhi khalaqana wa rabbana torí pé òun ni ọba tó dá wa òun náà ni ọba tí ń rè wá wọ ilé yìí nọ́ọ̀jì ọ̀dọ́ rẹ̀ náà láti padà sí ìdán yàtàṣípò ìbàdà wọ̀yàtàṣípò wàṣẹ̀wú ayé ìbàdì àjẹpẹ́ ìgbà náà òun nìkan ló tọ́ láti máa jọ́sìn fún òun nìkan péré náà làgbọ́dọ̀ máa gbé ìjọsìn wa fún un. a ò gbọdọ̀ gbé fún èyíkéyìí nínú àwọn ẹ̀dá bóyá ẹ̀dá àwọn màláìkà ni bóyá ẹ̀dá àwọn ànábì ni àbí ẹ̀dá àwọn èèyàn ńláńlá nínú àwọn àwọn èèyàn nínú àwọn èèyàn ńláńlá nínú àwọn ọmọ èèyàn àbí ẹ̀dá nínú àwọn àlùjọ̀nù àbí ẹ̀dá nínú àwọn irúgbìn àti gbogbo ẹ̀dá tí dá sí àbáwọn òbí wa ni àwọn ọ̀gá wa ni àwọn olórí ni àwọn ẹlẹ́mù ni kò sí ẹnì kankan tó yẹ kí ó tọ́ láti máa sìn láti máa gbé ìjọsìn fún tó ju ẹnìkan ṣoṣo lọ. ìyẹn ló fà á tó fi jẹ́ wípé àwa tá a jẹ́ mùsùlùmí tá a ti ń ṣe Islam á ṣọ́ra fún nǹkan méjì tó ní agbára. nǹkan méjèèjì ó lè ba Islam wa jẹ́ tàbí ó dínkù kó mọ̀ jẹ́ ká pé àwọn tí wọ́n jẹ́ kèfèrí níta tí wọ́n jẹ́ àwọn kèfèrí àbáwọn abọ́gibọ̀pẹ̀ àwọn náà wọ́n ní ìdí nǹkan ṣoṣo òun náà nìkan fi nǹkan mìíràn tán sìn lẹ́yìn Allah sílẹ̀ kí wọ́n wọnú Islam Allah ní ó dé kò lóbi sílmì káfà àlọ́ ní gbogbo ẹ̀yin èèyàn bá wá dá tí mo dá àtàjọ̀nù ẹ wọnú Islam pátápátá tó túmọ̀ sí pé àwọn atẹ́jọ́ kèfèrí àti àwọn ọ̀ṣẹ́bọ àwọn abọ́gibọ̀pẹ̀ abọ́nábòsà abọ̀rọ̀bọ̀ràwọ̀ abọ́gibọ̀mi gbogbo àwọn èèyàn báyìí bóyá àtàwọn tó wà nínú àjọ̀nù náà nǹkan tí wọ́n nídìí ni pé kí wọ́n fi gbogbo àwọn ẹ̀dá ìsílẹ̀ kí wọ́n má sìn wọ́n má nítorí pé kí ni wọn à ní nǹkan kan lára tá a fi lè máa gbéjọ sí fún wọn àwọn kọ́nà dá wa báyìí àwọn náà kó lè kó wọ́n dá àwọn náà ni àwọn kọ́ni ń rè wá bí kò sí pé àwọn náà wọ́n ń rè wá ni àwọn kọ́ni ṣe ìjẹun fún wa bí kò sí pé àwọn náà wọ́n ń ṣe ìjẹun fún wa ni òun náà ni Allah subhanahu wa ta'ala Allah wa yọ̀ǹda wípé ká sìn wọn rárá bí ti wulẹ̀ kọ́ wọn. nínú suratul Baqara Quran chapter two alọ́ ní u'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun. alọ́ ní ẹ̀yin gbogbo ẹ̀dá tí mo dá u'budu rabbakum alladhi khalaqakum olúwa yín tó dá yín òun kẹ́ máa sìn. walladhina min qablikum kì í ṣe ẹ̀yin nìkan ló dá òun náà ló dá gbogbo àwọn tó síwájú yín náà wà pàrọ̀pátá òun ló dáhùn la'allakum tattaqun kẹ́ẹ̀lì bá bẹ̀rù Allah kẹ́ẹ̀lì jó ni olùkóminú Allah àwọn nìkan náà sí. tó túmọ̀ sí pé à ń tọ́ lábà à ń wá à ń request ó wùwà lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn kèfèrí àwọn ọ̀ṣẹ́bọ àwọn abọ́ná abomi asin odò asin iná asin òkúta asin èṣù gbogbo àwọn ẹ̀dá yìí nínú àlùjọ̀nù àti nínú ọmọ ẹ̀dá èèyàn à ń fẹ́ lọ́dọ̀ wọn àgbòjúrò ilẹ̀ islam wàlìtì islam lillah wàlìtì islam lillahi wahda kí wọ́n ṣẹ́rí padà sínú islam kí wọ́n dẹ̀ gbàgbà fún Allah subhanahu wa ta'ala tó jẹ́ olúwa wọn tó tún jẹ́ olùṣe àṣìṣe fún wọn tó tún jẹ́ pé bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ọ̀dọ̀ rẹ̀ náà ni ó padà sí nǹkan tá à ń fẹ́ lọ́dọ̀ títí wọn nìyẹn kí Allah ó ṣe ní ìrọ̀rùn fún wọn bẹ́ẹ̀. bákan náà àwa tá jẹ́ mùsùlùmí à ń fẹ́ nǹkan méjì àti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ wàá gbọ́dọ̀ ṣọ́ra fún nǹkan méjì nǹkan méjì tá a gbọ́dọ̀ ṣọ́ra fún yìí tá a máa ṣe àkíyèsí nínú ẹ̀sìn wa òun náà ní àṣìṣedùkú wàlídìdà òun náà ní ìdórogún pẹ̀lú Allah subhanahu wa àti ìṣe àdádálẹ̀ nínú Islam méjèèjì wọ́n le gan wọ́n máa ń ba Islam jẹ́ wọ́n á máa kó bá Islam ẹni wọn a máa fọ́ ìsìlámù pátápátá tí yóò máa rò pé òun jẹ́ mùsùlùmí tí yóò sì ní jẹ́ mùsùlùmí mọ́ ẹ̀ńbátẹ́rì sínú ìdòrògún pẹ̀lú Allah ẹ̀ńbátẹ́rì sínú ìmúrira nínú àdádálẹ̀ a máa sọ̀yàn di ẹni tí yóò ní jẹ́ mùsùlùmí mọ́ tí yóò sì máa lérò pé mùsùlùmí lọ ó sì wà ń bẹ́ẹ̀ tó lè sọ̀yàn di ẹni tí ẹ̀sìn rẹ̀ yóò ti ní ààyè gbogbogbò tó ní agbára gbà tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ yóò léwu láyé bíbá ẹ yóò léwu níjọ́ ìgbéra kẹyàmà ká mọ̀ wò báyé ṣe rí ká mọ̀ wò wípé àrísìkí wa kò wá dáadáa bá a ṣe fẹ́ ká mọ̀ wò wípé àti ìrọmọbí ká mọ̀ wò wípé àti ìrìlé kọ́ ká mọ̀ fojú síbẹ̀ wípé torí pé ipò tá a fẹ́ dé a ò tí ì láǹfààní àti débẹ̀ ká mọ̀ wò nítorí pé kí ni àwòrẹ̀ wa àbórí ọmọ wa àbórí ìyàwó wa ká mọ̀ wò ó nítorí pé a fẹ́ rìnrìn àjò ẹ̀rù ń bà wá sáré lọ́ọ́rí ká déere àbí báwo ni ó ṣe jẹ́ ká mọ̀ wò ó wípé iṣẹ́ tá a fẹ́ ṣe yìí ṣiṣẹ́ wa ni àbí ìṣiṣẹ́ wa gbogbo àwọn nǹkan yìí òun ní sọ àwọn èèyàn di ẹni tí ń wá orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala kò sí nǹkan tí sọ àwọn èèyàn bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n wà ní ààyè ìjọsìn míì tí wọ́n ti ń pe ẹ̀dá tí wọ́n ń pe adẹ́dá tí wọ́n ń pe ànábì tí wọ́n ń pe Allah subhanahu wa kò sí kan tó gbé wọn débẹ̀ ẹni tí ń lọ rí òkè ni ẹni tí ń lọ gbomi wálé ni ẹni tí ń ṣàtẹ̀jẹ́ ni ẹni tí ń sín gbẹ́rẹ́ ni ẹni tí ń yẹsẹ́ wò ni ẹni tí ń pọ̀fọ̀ ni ẹni tí ń rìn nǹkan mọ́ ẹnu ọ̀nà ilé ẹni tí ń rìn nǹkan mọ́ ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù ẹni tí ń rìn nǹkan mọ́nu lẹ́lẹ̀ ẹni tí ń lò gbànú láì sí gbànú tó fi pọ́ mọ́ bá ìyẹn kọ́ ni mò ń sọ ẹni tí ń lu tipátapá gbogbo àwọn nǹkan yẹn kò sí nǹkan tí gbogbo àwọn yẹn débẹ̀ ju wípé à òun fẹ́ dépò ara òun ò yá òun nídìí àrísìkì ọmọ òun bó ni ó ṣe là bó ni ó ṣe lu ee eh, wàhálà àwọn nǹkan yìí kò tó bẹ́ẹ̀ wàláì tó bá ilé gbéyàn kan lu ìdórogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala fẹ́rẹ́ gbogbo ẹ̀sìn yìí ó bàjẹ́ bá wa dání tí ò níyè méjì rárá pápápá tí wìlẹ̀ fọ́ ma àwọn kan ní agbára nínú ẹ̀sìn débi jẹ́ pé ó le gan nínú ṣẹ̀dá àtìlẹ́rù ẹ̀ mọ́tálọ̀ sọ inú sọ́tọ̀ Ali Imran Quran chapter three nìyẹn chapter three ayah one forty Allah subhanahu wa ta'ala Allah ní ìyàmùsẹ́sùkùn kọ̀rọ̀ fún fọ̀fọ̀dì mẹ́sàl kọ̀rọ̀ mẹ́kọ̀rọ̀ tó ń mẹ́sìlò wàtílkàlẹ̀ ayá nùdàwílù àbẹ́yìn náà wàlìyá àlàmùlọ́hùn lẹ́dínà àmàlà. Allah subhanahu wa nínú súrọ̀ yìí sọ́wọ́tò alẹ́ ìmọ̀ràn yìí àyà one forty. àlọ́ òní ìyẹn mùsàsùkùn kọ́ọ̀dùn tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ sí tó jẹ́ gẹ́gẹ́ bí ọgbẹ́ ọkàn ìyá tó dúpẹ́ sí ìbímọ àbẹ́ ìbímọ ọmọ yín kú àbíkẹ́ ẹ̀ tí ìríyàwó fẹ́ àbẹ́ ẹ̀ tí ìrọ́kọ fẹ́ àbí àrísì tí ò wá dáadáa ọjà tẹ́ ẹ ò tíì yá ipò tẹ́ fẹ́ dé ẹ̀ tíì dé bẹ́ẹ̀ tẹ́ fẹ́ lọ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣiṣẹ́ àlọ́ ní tí àwọn ọgbẹ́ yìí tí kan nínú àwọn ọgbẹ́ yìí àbí nǹkan oko yín jóná àbí dúkìá ló lẹ pàdánù rẹ̀ oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ àdámọ́ ayé ni ah, àwọn ànábì kan ò là ń bẹ̀ kò sí ẹni náà kò sí èèyàn kì í dẹni eré débi pé níbi tí mo á dẹni eré dé yìí o nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí mi kò sí ìgbàdíjẹ́ báyìí wàláhì kò sí ìgbàdíjẹ́ báyìí nature ayé ni bí yorùbá ti yẹ ẹlẹ́bọ tó yẹn náà àwọn náà máa ń sọ ọjọ́ tó rí wọn bá tutù náà wọ́n ní tibi tire làjálẹ̀ ayé àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ẹ́ gbé wọn àkànbá wọlé bọ̀ tí á gbọ́ bí wọ́n ń sọ lẹ́nu ó dẹ̀ ṣe rí nìyẹn ibi tire òun làjálẹ̀ ayé téèyàn bá bí ọmọ ní hospital tí obìnrin bá bí ọmọ táwọn nọ́fíìsì àbáwọn dókítọ̀sì wà pẹ̀lú ẹ̀ láyéláyé wọn àti ní àná ìbí ọmọ yẹn ipe àkú oríire fún àwọn òbí ọmọ àbáwọn ará láì ṣe pé wọ́n rí ibi ọmọ tẹ́ ń pè ní placenta kó jáde tó jẹ́ pé placenta yìí ò wúlò kò sí kàtà fẹ́ẹ́ fi ṣe jùká jùnú lọ kò sí kàtà fẹ́ẹ́ fi ṣe jùká lọ rí mọ́lẹ̀ lọ òwúlò fún wa a lè tọ́jú ẹ̀ sínú ilé kò sí tà òwúlò fún anything ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ ọmọ tá a ní ìdí gangan ti dé sórí ilẹ̀ ayé tó ti ń gé wọ́n àrùn wọ́n àrùn ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ ẹ lè rí nọ́ọ̀sì ẹ̀yọ kó kéde fún bàbá ọmọ àbí fún ìyá ọmọ àbí fún àwọn ará ipe akú oríire o a ti bímọ o ọ ń ti gbàdé placenta yẹn bá ti jáde tòun ti bí òṣèlú wúlò ẹ eléyìí fi hàn wá pé bílẹ̀ ayé ṣe rí ni àwọn Yorùbá ń jọ mí ẹbọ ara wọn bá tutù wọn a máa sọ wọn ní tá a bá wo sánmà tá a bá wo òkè wọn ní àárí funfun bẹ́ẹ̀ àtúrò àwọn dúdú dúdú bẹ́ẹ̀ tó jẹ́ pé kọ́lọ̀ sánmà funfun ni ṣùgbọ́n nígbà míì tá a bá wò ó a tún rí dúdú dúdú kan tí ó tún mix pọ̀ mọ́ funfun yẹn ó túmọ̀ sí pé kò ṣe pure funfun eléyìí ni pé ọ̀sá kéèsì ipe ilé ayé yìí nítorí ayé yìí àdámọ́ ìṣẹ̀lẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tó dùn mọ́ ni inú yóò máa ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó bani nínú jẹ́ nígbà míì yóò máa ṣẹlẹ̀ àdínkù dúkìá ó lè ṣẹlẹ̀ kò sí ìjẹniire ń bẹ kò sí ìjánabi ń bẹ kò sí ìjẹ́ anybody ń bẹ̀ tí àlọ́wọ́ bá ti fẹ́ fi kànyàn kí máa ń fi àwọn kànyàn kànyàn èèyàn kì í ṣiṣẹ́ eré débẹ̀ jáde ibi tí máa ṣiṣẹ́ eré dé o ọlọ́run ti á gbà fún mi ó ti rí gbogbo nǹkan tó lè tọ́ọ̀tì ọkàn mi kò sí ìkàtí jẹ́ máa ní kò sí ìkàtí jẹ́ bẹ́ẹ̀ àlọ́ òní ìyẹn sọ́sìkún kọ́ọ̀fẹ́ tí ọgbẹ́ kan bá ṣẹlẹ̀ sí nínú gbogbo ọgbẹ́ tí máa ń ṣẹlẹ̀ síyàn nínú ọkàn ọkàn yóò fi bàjẹ́ àlọ́ òní wà pọ̀jù mẹ́sìtà ìkọ́wò nàkọ́wò nífẹ̀ẹ́ ó ti ṣẹlẹ̀ táwọn tún síwájú yín náà ó ti ṣẹlẹ̀ táwọn akẹgbẹ́ yín náà kì í ṣẹ̀yìn nìkan ní ṣẹlẹ̀ ẹnì kọ̀ndíṣàn tó bá rí kó wà ìwọ nìkan kan ní ṣẹlẹ̀ sí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn ń bẹ bẹ́ẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àlùjọ̀nù ń bẹ bẹ́ẹ̀ tí nǹkan yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ní ṣẹlẹ̀ táwọn náà tó rówó ni ní ṣẹlẹ̀ táwọn yẹn ìwọ nìkan kan ó tí ì bímọ ọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn wà tí thousands millions àwọn èèyàn bẹ aló ní yẹm tọ́sùkú kọlù kí lẹ fẹ́ dẹ lẹ́bọ fún kí lẹ fẹ́ di ọ̀tá àlọ́ òfin kí lẹ fẹ́ dẹ tí ẹ lọ́mọ gbẹ́bọ sórí ìta fún mùsùlùmí kí lẹ fẹ́ dẹ tí ó mọ lórí òkè fún tẹ́ lọ́mọ gbomi wálé kí lẹ fẹ́ gbomi ṣe tẹ́ mọ ta omi sọ́bẹ̀ tí ọmọ ògbọ́dọ̀ domi ẹnu tẹ́ fẹ́ lu ilé ayé ẹ̀ pa kí lẹ fẹ́ fi ṣe kí lẹ fẹ́ fi ìgbànú ṣe oúnjẹ mùsùlùmí pọ̀ fọ̀kọ́ tó jáde ní láàárọ̀ tó hàn nílá kí lẹ fẹ́ fi ṣe gbogbo àwọn nǹkan kí lẹ fẹ́ fi ṣe ní mùsùlùmí bẹ́ẹ̀ fọkọ̀ ṣe ọkọ̀ fẹ́ ṣe ẹ́ rírọ̀ ni máa ń rọ lẹ́dẹ̀ lẹ́ǹkùnlé àwùjọbìlá ẹlẹ́dẹ̀ tí wọn náà fẹ́ rú rírọ̀ báyẹn ha ó mà ṣe mùsùlùmí bá òun náà wá ń wíwí kúwì lẹ́nu rírọ̀ ni máa ń rọ lẹ́dẹ̀ ó rọ̀ fún òun ṣé ìwọ náà sọ̀rọ̀ bí ó ṣe rọ̀ bẹ́lẹ́dẹ̀ bọ́rọ̀ fún ọ̀nà kó mọ yí inú ràbá bá mo ti ń jáde nílò ní o gbogbo ìjẹun jẹ́ wá bá mi o ibi tọ́ka bá jókòó sí lóúnjẹ rẹ ti wá bá náà o jókòó sójú kan tó jẹ mo wá mọ bá ọ mẹ wọn náà wọrọ tó ń sọ o bí àrí bí dóhùn nìyẹn ọmọ èdè èèyàn àmọ́ ìtajà wọlé àkáàkiri láti máa rí ọmọ èdè èèyàn kó jókòó sójú kan náà kó a máa rí jẹun àmọ́ ẹ̀rẹ́ yìí náà lẹ́ máa ń sọ pé orí ìrìn lórí wà àdúgbò láwà sí báyìí ẹ̀yin náà lẹ́ pòwe ẹ̀yin náà lẹ́ dàrú kí láà fẹ́ ṣe sí báyìí náà láti ní kẹ́ padà sọ́dọ̀ àlọ́ kẹ́ padà sọ́dọ̀ ànábì tẹ́ẹ̀ bá padà síbẹ̀ àwọn òwe tẹ́ẹ̀ pa ìròlé wúlò fún yín fún àyín náà lẹ́ sọ pé orí ìrìn lórí wà ẹ̀yin náà lẹ́ tó ní ibi tọ́ka bá jókòó sí lóúnjẹ tí wàá bá tí fẹ́ tọ́ka ni ó dẹ̀ ti ṣàdúrà ní ṣàdúrà ti gbà wá láti dé ìdùgbúlẹ̀ ìsàn tó wà yẹn náà pé àdúrà ló gbàdé bẹ́ẹ̀ ebi wọ́n ń gbé búrẹ́dì wá

àlọ́ ní ìṣẹ̀mí ayé yìí òun máa ń yí ni ní máa ń yí ni bó ṣe yí kàn lónìí yẹn ó yí ka ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn náà torí kan tí àdó tó wà yẹn yóò tún yí kú èmi yóò tún yí wa báyìí mélòó mélòó àwọn èèyàn táníkà lánàá àti bọ́ ẹnu ara rẹ̀ ó ṣòro lónìí ó lè kó odidi èèyàn gọ́ọ̀rù mélòó mélòó àwọn èèyàn lónìí tí kò sí ní ipò kankan sáráyé ti gbàgbé ẹ̀ tí ò jẹ́ kankan lọ́dọ̀ àwọn èèyàn wọn àyè dá ọ̀rọ̀ dúró dé lónìí tí wọn bá rí wọn ní sọ̀rọ̀ àlọ́jọ́ tí kálẹ̀ ayé ilé ayé yìí nùdà wílò abẹ ilẹ̀ náà ó máa ń yípo ni ó ń yí ni èyí bá yí kàn ń bẹ́ẹ̀ máa ń wọ pé òpin ayé ni fún ọ èyí bá sì yí kàn ní ti dáadáa náà mọ́ fẹ̀lá mọ́ sọ pé kò sí irú ẹ̀ mọ́ ó ti lè yí kó àlọ́jọ́ wà lè yá àlàmà lẹ́bí na àmànù òun fẹ́ fi mọ olùgbàgbọ́ òdodo nínú yín ló fà á méjèèjì làdánwò kò sí kankan tí èsì àdánwò bẹ tí ọlá bá yí kàn lónìí àdánwò tó bá ti lè misuse ẹ wàhálà ní lọ́dọ̀ àlọ tí ìṣòro kan náà bá yí kàn lónìí àdánwò lọ́nà tó bá ti lè dẹlẹbọ torí ẹ pọblẹmù lọ́nà alọ́ni wọlé yá àlàmà lẹ́bí náà àmà òun fẹ́ fi mú olùgbàgbọ́ òdodo nínú yín ta ní sinmi àlẹ́ àṣàwọ̀ lẹ́pẹ́ ẹnu lásán ní fi ń sinmi ta ló jẹ́ dúró tán pẹ́pẹ́ àtìgbà ìdùnnú àtìgbà ìṣòro òun dúró tán tiẹ̀ ní ta ní nínú yín mo fẹ́ mọ̀. so ìdá nǹkan pàtàkì àkọ́kọ́ nínú méjì tí mo fẹ́ sọ báwo àtàjẹ́ mùsùlùmí òun ni wípé ká má torí ipò tá a wà kọ̀ǹdíṣàn tá a wà lọ́wọ́lọ́wọ́ ká má jẹ́ lẹ́bọ̀ torí ẹ̀ tó bá yẹ o ti dẹ́ lẹ́bọ̀ torí ẹ̀ lọ́ọ́ dá nǹkan yẹn ní tí wàá lọ sọ́dọ̀ àlọ́ ẹ̀yin tẹ́ jẹ́ awakọ̀ onídìí tẹ́ jẹ́ lẹ́bọ̀ onídìí a tẹ́ ẹ bá ń wakọ̀ <laughs> ògùn àjọbọ òun gbọ́dọ̀ bọ̀gún ni ògùn lè pààyàn báyìí wà láàyè rọ ni ṣèyítọ́n ló ń dá ọ̀la ìwọ kọ́ ló kọ́kọ́ wa ọkọ̀ àwọn mùsùlùmí kánrán tí wọ́n ṣe fún kẹ́kẹ́ pẹ̀lú àlọ́ wọ́n wakọ̀ nínú àwọn tíráwù ju tiẹ̀ lọ táwọn náà wà mọ́tò wọ́n ti bọ́ ògùn ẹyọ kan rí wàláì wọ́n sì ń lọ rí wọ́n ń bọ̀ rí bá wà náà àpọ́lẹ̀ wọn àwọn náà tẹ́lẹ̀ ní pọ́bẹ́mù nígbàgbà náà kọlẹ̀ ní ṣe pọ́bẹ́mù a ṣe pọ́bẹ́ ẹni tẹ́ẹ̀ ń bọ ògùn àbí gan ṣe yí tẹ́ ẹ̀ mọ́ yé rí tẹ́ẹ̀ lásẹ̀tì dàndàrùn tẹ́ẹ̀ sí ní bọ̀gún wàláhì orí ọmọ kan lórí social media láìsẹ̀ rámútó ni ṣe gbé lọ sọ́dọ̀ àwọn olóòṣà wàláhì ilẹ̀ lọ ń dúpẹ́ mẹ́ àwùjọ ìlẹ́yìn ìṣẹ̀tọ́ bí ọpẹ́ fún padà náà owó tó tùjọ yẹn tó fi rà yẹn ta ló ṣe fún un mọ́tò tó lọ rà gẹ́gẹ́gẹ́gẹ́ ta ló ní gbogbo tán tó pọ̀ lára mọ́tò pátápátá ẹ̀dá àkàní gbogbo irin tó wà pé gbogbo tán tó pọ̀ ẹ̀dá àlọ́ òní èso òyìnbó ló ṣe ẹ̀dá mú nǹkan tá lọ òyìnbó mú tá lọ ṣe ni ló fi ṣe mọ́tò èèmọ̀ ń bẹ́ẹ̀ nínú àdúrà táwọn ibi ní ká máa ṣe tá a bá fẹ́ nǹkan ọ̀gbìn bóyá ọ̀kadà ni bóyá mọ́tò ni bóyá ẹni ẹni nǹkan bóyá plane ẹni nǹkan kódà kó jẹ́ àwọn ẹranko ẹ náà àwọn ẹṣin nǹkan kan ni àníbì ní ká sọ pé subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun àdúrà tó dáa ni àníbì ní dábàá ti jókòó báyìí ká sọ pé mímọ́ ni fún àlọ́ alladhi sakhkhara lana hadha tó ti bọ́ wa ọba tó rọ nǹkan ọ̀gbìn fún mi wà lẹ́wọ̀n ló rọ̀ ẹ̀ mo yẹ ẹ́ńjì tí ń bẹ́nu ẹ̀ ni tá máa ń gbogbo àwọn fáàtì tó wà lára rẹ̀ pátá ó sọ èyí tó kéré la lè gbé la lè dágbé la lè lífì láti lẹ̀ ẹlò èèyàn bíi mẹ́jọ lè dìmọ́ míì ká tó lè gbé sókè lásán gbogbo ẹ̀ náà wá tó pọ̀ òun ni ọmọ fifteen years ọmọ twenty years ọmọ seventy years ọmọ eighty years adẹ̀ ń yí lọ́dẹ̀ ńlọrọrùn àdọ́ọ̀dọ́ rọ̀ nǹkan yẹn mú wa àdébìnrin ká sọ bẹ́ẹ̀ kébí mọ́ni fún àlọ́ o alẹ́dẹ́ sáfọ́lá lánàá rárá ọba tó ṣe nǹkan ọ̀gùn tí mo wà lórí èyí tó ṣe rọrùn fún mi òun ló ṣe rọrùn fún wa tí ọba sóhun ló ṣe rọrùn ni àtúwẹ̀ àtúwẹ̀ ọba yẹn lọ́yẹ̀ kó o dúpẹ́ fúngbà tó ra nǹkan ọ̀gùn nígbà tó kọ́lé ìgbésí kó lọ tẹ̀jẹ̀ lẹ̀ ẹ̀jẹ̀ yẹn mà sí ni nígbà tó kọ́lé ìgbésí kó wà lọ dúpẹ́ fáwọn alálẹ̀ ṣé orí àwọn alálẹ̀ yẹn rí tí àwọn náà ṣe kíní ẹ̀wọ̀n ẹ̀ ẹ̀ pọ́ lélẹ́yìí mùsùlùmí gbọ́dọ̀ sọ́ra fún ìdòdó pẹ̀lú àlọ́ níbi gbogbo àlámọ̀rí wa à nídìí wà láàyè à nídìí ní tó bá fi mọ́ ọtí gbẹ́rẹ́ ó yá wọ́n fẹ́ fi oògùn síbẹ̀ fún ẹni ó yàtọ̀ sí abẹ́rẹ́ náà tá a bá síbẹ̀ wọ́n fẹ́ kó àgómùkà síbẹ̀ bí a kò lè bá a pa tu inú ẹ̀jẹ̀ ìdíkú bẹ́ẹ̀ mìíràn ṣùgbọ́n tó bá fi ń sí gbẹ́rẹ́ torí ẹ̀ ìṣọ́ ayé ìyọ́nú ọ̀run ìyọnu ayé dáwọ́ pé yẹn ni ẹbọ ló ń ṣe o ẹbọ ló ń ṣiṣẹ́ ń lọ sọ̀tàn. tá a bá fi báǹkì kan ní díẹ̀ bóyá lẹ́ẹ̀kẹ́ táwọn obìnrin lò tá a fi bá ń díẹ̀ tó bá ti yàtọ̀ sí yẹn táwa rí awọ kan ń sani kí ni ó ní a ìyá alákùrẹ́ wọn lò ní ṣe mí ni òun ní òjẹ́ rọmọ bíi wọn á ní kí n máa romọ́ ti kiri ó ti tẹ́kọ̀ pẹ̀lú àlọ́ ìyá alákùrẹ́ ò mọ̀ gẹ́gẹ́ pa ẹ̀. ìwọ ni kọ́kọ́ ló wà nínú situation tó wà yẹn ẹ̀ pọ̀ kan ìgbà ó tún yí dé lọ́la ọ̀ yóò yí dé yóò yí dé ìwọ ni kó dúró ti Allah subhanahu wa ta'ala ó pọ̀ gan-an mùsùlùmí wàláì tán ṣẹbọ pẹ̀lú Allah láti ọdún tí ń ṣẹbọ yìí sí ṣé ìwọ ló wá lówó jù láti ọdún tí ń rètí àwọn olówó lágbàáyé wọ́n rètí olówó ní Áfíríkà wọ́n rètí olówó lọ́dọọdún ní Nàìjíríà ṣé gbogbo àwọn tábàáyé sóògùn ẹ̀ṣẹ̀ rí wọn bẹ̀rẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀ láti ọ̀nà fi rétí àwọn olówó sẹ́ à ẹnìkan ló lówó jù ní wọ́ọ̀dù ẹnìkan ló lówó jù ní gbogbo áfíríkà ẹnìkan ló lówó jù ní gbogbo nàìjíríà ṣé ẹ ti rí àwọn ọ̀tẹ́ lọ ń bá lẹ́yìn àlọ́ ṣé ẹ ti rí wọn bẹ́ẹ̀ kọ́lá àwọn sí nọ́mbà one million kò dá ẹ máa fẹ́ sàn yìí wọ́n ní àtùpà èyí náà rí ti ara ẹ̀ ṣé àtùpà rí náà gbogbo àtùpà téèyàn bá ní tí ò gbogbo ìmọ́lẹ̀ tó bá ní tó fi rí iná fún ààrẹ nǹkan burú ni nǹkan burúkú ni kì í ṣe nǹkan rẹ̀ ìyẹn náà ń tọ́ka sí kì í ṣe nǹkan rẹ̀ lẹ́sẹ̀ tó bá fi mú yín tẹ́ẹ̀ rí iná rí di ara yín nǹkan burúkú lẹ́sẹ̀ nǹkan àkọ́kọ́ nìyẹn káwa mùsùlùmí á jìnà sí gbogbo ní tó ń jẹ́ ìdòwò a nídìí orí òkè kankan tó bá ti jẹ́ mùsùlùmí orí òkè lẹ̀ fáwọn olórí òkè o nídìí ìyá kankan o nídìí bàbá kankan kódà o nídìí àfáà kankan ètò wá fi mú ọ̀pá àfa àbó lọlé àfa ó lọ béèrè ìdájọ́ ẹ̀sìn kò sí kankan tó ẹ̀fà àfa àti kò òun kan tìyànjú ara ẹ̀dẹ́ gbẹ́sẹ̀ ní ọmọ ẹni tẹ̀ǹtara yìí wọ́n ń tàn yín ni kò tí ì pẹ́ rárá lọ́jà bá ń bíbà yín náà ni mo jókòó jẹ́jẹ́ tèmi mo dẹ̀ fẹ́ ra tí mo fẹ́ ra ń bẹ́ẹ̀ mo rí ọmọ kan tó lòun sáfà àárọ̀ tó ń jẹ́rà sílẹ̀ àwọn alálàájì wa ni hajj dàgbà ẹ̀ họ́ọ̀lù kan nínú wa wọlé àwọn tó lọ hajj yẹn wá wọlé ojú títí ọjà bàbá ìlàjọ wà láyìn dẹ́n sọ fún mi pé ah, orí àdúrà yín mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí àgbákò sí ẹ ọmọ ìbọn tó wà lọ́jà bá mi kò lè ń parọ́ pé orí àdúrà yín yín náà wá sọ àìsí mo rí gbígbàdúrà mo rí gbígbàdúrà mo rí gbígbàdúrà kò mọ̀ pé gbígbàdúrà lọ́wọ́ lòún rí ó lè gbígbàdúrà àbá tó tó náà wà ra lọ́jà bàbá lójú títì ó sì lóun wà lórí àdúrà ẹ̀ báyìí ìtajà àrùsọ òun ti gbàdúrà fún ẹ àròjọ ilẹ̀ lọ ìpadà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala Islam ẹ̀sìn kan jẹ́ pé kò ní ìbátan kò ní àjọṣepọ̀ pẹ̀lú ẹbọ rárá àtọ ìjọ tí sáwọn fẹ́ wá kò bẹbọ wá kò bórogún wá kò bá nǹkan kan wá kò bá kò bá ìgbáralé anybody wá kò bá wá ó bá ìgbáralé Allah direct wá that's why gbogbo àwọn ànábì ẹ lọ wo ìpèpè wọn wọ́n ń kọ̀nẹ́tì ẹ̀dá máa lọ street wọn kì í kọ̀nẹ́tì ẹ̀dá mára wọn. ẹnìkan wá bá níbi ìjọba oníwà ànábì àgìf ni ràn mí lọ́wọ́ ànábì ni ìnáma láàyè sàbọ́ọ̀sì bì láàyè sàbọ́ọ̀sì bì ànábì ni rárá o wọn kì í wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ òun wà ìnáma yusabọ́ọ̀sì bì láàrá àlọ́ òlè yẹn máa wá ìrànlọ́wọ́ wọ́n kọ̀nẹ́ẹ̀tì ẹ̀dá máa dẹ́dà ni wọn kì í kọ̀nẹ́ẹ̀tì ẹ̀dá mẹ́ta ẹ̀bọ ń tiẹ̀ ń máa kọ̀nẹ́ẹ̀tì ẹ̀dá àtẹ̀dá papọ̀. yóò ní kó lọ wá kinní kan kó lọ wá kinní kan kó gbé lọ sórí ta ẹ̀dá àtẹ̀dá ní papọ̀. nǹkan àkọ́kọ́ ni ti ń jẹ́ mùsùlùmí ti jẹ́ mùsùlùmí a wa ká mọ̀ ètò bá dùn mọ́ wa nú àdúpẹ́ fún ètò bá sì dùn mọ́ wa nú látẹ̀síwájú níbi bíbẹ̀ yóò dà wá lóhùn kì í ṣe póbítì kì í ṣe bí ẹ ṣe ń dá sáà pé kò tí gbé pọ̀ yín rárá ó ń gbé pọ̀ àgọ́ ní ìṣe ẹ̀mọ́ tẹ́ pé nǹkan ọ̀gàn jíjẹ́ pé àdúrà ló wà ní ṣẹ̀dá àṣùlá mùsùlùmí ò kì í lo orú gbólóhùn pẹ̀lú ìtàṣùbà ìyá ọlọ́run ti gbé kọ́ọ̀lù rẹ̀ ṣé nǹkan ṣáà ń kọ́ọ̀lù rẹ̀ ọlọ́run gbàdúrà rẹ̀ ṣùgbọ́n ọlọ́run gbé kọ́ọ̀lù ni ó pọ̀ ẹ́ lẹ̀ torí kò ní fún yóò gbé wàá pẹ́ pé òun náà ni àdúrà òtí fi ìgbà máa wí fún wí gbogbo àti tẹ́ bá tà dípọ́ àwọn èèyàn ẹ̀ ní gbé wá sínú mìsánù ìsìlám òṣùwọ̀n ìsìlám kẹ́ fi hàn sọ̀rọ̀ ìlú àbí ẹni jẹ́ pé ọlọ́run ti gbé kọ́ọ̀lù lágbájá ẹlòmíì ló tún sọ ìrún táǹkì náà yóò tún sọ di fóònù nọ́mbà tó àwọn nǹkan gbẹ́dì gbẹ́dì láyé tútù ti bírí fọ fóònù nọ́mbà gbogbo jẹ́ pẹ̀lú ẹ̀kọ́ fóònù kọ́ ìjọsìn làwọn kìnìyàn àti wọ́n ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala kìí ṣe paul àdúrà òun náà ní bíbẹ̀ ìtọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ nígbà tábà wà ní ìṣòro àbí tábà wà ní ìdúpẹ́ nínú ìdùnnú àdúpẹ́ fún so eléyìí òun nìkan tó pàtàkì fún adájẹ́ mùsùlùmí torí tó ń bà mí nínú jẹ́ pàtàkì rí ẹni tó ń dórúkọ mùsùlùmí tí a lọ sóore fún iná ń dúpẹ́ níbi nǹkan mi ilé ìgbóríjà ìgbà lẹ́ni ẹ bá kú bẹ́ẹ̀ ó ṣòfò ayẹ ó tún wá ṣòfò àlùkìyàwó àbí aláwùtà ara tó jẹ́ àjẹ́ mùsùlùmí báyìí gbogbo tí a ṣe àbí tá a wì àbí tá a dì sọ́kàn tí ó gbé wa kó mùsùlùmí dákùjọ mẹ́jẹ̀ kó sẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa o gba ìjọsìn tá à ń ṣe fún wa kò lè jẹ́ kí a rí àánú rẹ̀ láyé bíbáyìí àti níjọ́ ìgbéra kìí àwọn ọlọ́run الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه الكرام وعلى كل من سلك مسلكه إلى يوم الدين والحساب أما بعد إن كان لك لكن مسلم سورة فون بعد ذلك مسلم يوريدي àti sọ nǹkan tí kéfìrí àtàwọn ọ̀sẹ̀ wọ́n ní ìtì àwọn tá a jẹ́ mùsùlùmí àtọ́páwa ní ìkà méjì ní ìsọ́ra fún ìsọ́ra kọ̀ọ̀kan ẹlẹ́ẹ̀kejì òun náà ni àdáda alẹ́ tába ti ń sọ́ra fún ìṣẹ́gun pẹ̀lú àlọ́ abala kejì rẹ̀ á mọ̀ sọ́ra fún àdáda alẹ́ nínú ẹ̀sìn àlọ́ subhanahu wa ta'ala òun náà kúrú jáìkì ó burú jáìkì ìlànà kan ṣoṣo tọ̀rí kọ́tù tààbù ìlànà kan ṣoṣo tíṣẹ̀rí àṣìkalẹ̀ láti jọ́sìn fún àlọ́ òun náà ní ìlànà anábì Muhammad sallallahu alaihi wa sallam kò sí ìlànà mímọ́ àníìdì ìlànà àpá kankan àníìdì ìlànà àwọn ẹni ọlọ́run kankan àníìdì ìlànà àwọn ẹni bọ́dì ìlànà ẹnìkan ṣoṣo tẹ́gbẹ́ ìlànà rẹ̀ láàmà gbà jọ́sìn ìlànà tánàbí bá mú wa fún wa. ìlànà ìjọsìn pọ̀ lónìí gan tẹ́lómi bá jí láàárọ̀ ó dẹ̀ mú ìlànà ìjọsìn fún ara rẹ̀ ó lè kíjó mọ́lẹ̀ wàhálà dé òun náà fẹ́ jọ́sìn ni o ó fẹ́ dúpẹ́ fún àlọ́ òní o òun náà bá kíjó mọ́lẹ̀ níwà bẹ̀rẹ̀ ó sì ti láàárọ̀ níwà ó fi jó yin bá bá ààbò kí ló dé òun dúpẹ́ fún àlọ́ òní ẹ̀wọ̀n kàwá. ìmí ó wá jí láàárọ̀ ìlànà ìjọsìn ó lè máa yí nílẹ̀ lóòṣèlú jésù òṣèlú kìnnìkan òṣèlú ògúnṣèlú yóò máa yí nílẹ̀ yóò máa kú yẹ pẹ̀lú ẹ̀ lórí kí ni í ṣe ní dúpẹ́ gbogbo àwọn ìlànà báyìí ta ló ní sẹ́ni tó ní ti ṣẹ̀tàn náà kò sí ìlànà tá a máa fi jọ́sìn ọ̀dọ̀ tá láti máa mu ọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì ní kúndù á ní mọ̀nàsíkà ọ̀dọ̀ mi ní kẹ́ ẹ ti mú bẹ́ẹ̀ sì máa ṣiṣẹ́ ẹ̀sìn yìí anábì ní sọ́ọ̀lù kàmàrọ̀ àìtùmọ́ ní sọ́ọ̀lù ọ̀dọ̀ mi ní kẹ́ ẹ ti mú bẹ́ẹ̀ sì máa kírun ọ̀dọ̀ mi ní kẹ́ ẹ ti mú gbogbo àwọn ìlànà ẹ̀sìn yín nígbà tá a bá fẹ́ bí tá a bá bímọ tá a fẹ́ ṣe ìkómà níjọ́ keje kìí ṣe jọ́pẹ̀jọ́ ìjọ́ keje tá a bá bímọ la máa ń ṣe ìkómà kìí ṣe jọ́pẹ̀jọ́ ẹlòmíì tí mo fọwọ́ báyà gbọ́ ọmọ ẹjọ́ mẹ́jọ lòun rárá ọtún sọ báyìí mọ́ ìjọ́ keje tá a bá bímọ ní monday ẹ̀ka monday yẹn àti day one tuesday wednesday thursday friday Saturday Sunday Sunday yẹn òun ni ọmọ tẹ́ bí yẹn òun ló ti lo gbogbo ọjọ́ ayé tán òṣọ́jọ́ mi tó ti fẹ́ lò ó ti rá nílà gbogbo ọjọ́ ayé máa ta ìjọ yẹn gẹ́gẹ́ ṣẹ̀dá àríkà ṣe nǹkan mẹ́ta láàpẹ́ ní àkíkọ́ ìkómọ ẹ pẹ̀ràn tíwáyé fọkùnrin ni ẹran méje tíwáyé gbóbìnrin ni ẹran kan ẹ fi dúpẹ́ fún ọ lọ àwa náà lájẹ́ o ẹlẹ́ẹ̀kejì ẹ fa irun orí ọmọ yẹn àníbi ni àmì tó àyìnlẹ̀ àdà irun tó gbé wá sáyé yẹn ẹ mú kó bẹ ẹ fà àtọkùnrin àtọbìnrin ẹ fà kù ẹgbẹ́bìnrin ni ẹ nípa máa ẹ fi ilẹ̀ torí pé ọ̀sán ló jẹ́ fáwọn yóò máa jì yóò máa ṣe gbòòrò ẹgbẹ́kọkùnrin ni ó máa gbèsè ẹ lọ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ẹ sọ ní orúkọ tó dáa Abdullah. ẹ̀ ní sọ ní ọ̀bẹ ń jẹ̀tẹ̀ ẹ̀lẹ̀ ẹ̀ sọ ní afọyín ẹran gbogbo àwọn orúkọ jẹ́pẹ̀ fún Ibrahim orúkọ àwọn ànábì orúkọ Allah Abdulsalam Suleiman Fatima Aisha ẹ̀ sọ láwọn orúkọ tó dáa tó ní tìwọ̀n báyìí ọ̀gá mẹ́ta tá nìkan ṣe yá ọlọ́run ti ṣeun àwa lọ̀rọ̀ tí àwa polórin nínú gbé wa dá wa ewu tó wà mbẹ́ẹ̀ sí hadith tó wà ní sọ̀rọ̀ muslim hadith abdullahi bin mas'ud hadith abdullahi bin mas'ud ó wà ní sọ̀rọ̀ muslim hadith yẹn ní agbára wọ́n fi omi kan ní mawuli hau omi hau òun náà ní dáàmù ńlá omi ńlá ní dáàmù tó tó fẹ̀ gan-an ní àwọn ife àwọn cups tí wọ́n fi ṣe báwọn kọ́ọ̀pù táyé o tí wọ́n fi máa bu omi fún wa ń bẹ̀ táàmù mú àníbi ni kàádá di nìjú ní sàmà ó pọ̀ gan bí ìràwọ̀ ojú sánmà ṣe pọ̀ àníbi ni ó bu omi yẹn fún wa gbogbo ẹni tó bá dé olùgbàgbọ́ òdodo àníbi ó bu omi yẹn fún wa táàmù wọ́n pè omi house àwọn bàbá máa ń pè omi àbàdà àníbi ni màá ń ẹ ń bá mu nínú omi yẹn ń jọ àlùkìyàmà ẹni tó bá mu ń bẹ tó náà mu nínú omi yẹn ànábì làmìyá òkú náà wà àbàdà ojú òtú gbẹmọ láyé mọ àwa wà nídìí omi yẹn gba àwọn mùsùlùmí ànábì ó ti dá wa mọ pẹ̀lú ìmọ́lẹ̀ tó wà lára wa ìmọ́lẹ̀ bí ta fi ń kírun ìmọ́lẹ̀ bí ta fi ń ṣàlùwàlà àwọn oríkèéríkèé tá a fi ń ṣàlùwàlà yẹn àwọn oríkèéríkèé tá a fi ń kírun yẹn wọ́n á tan ìmọ́lẹ̀ jáde nǹkan tí ànábì yóò fi dá wa àti ẹ̀ yóò fi dá wa mọ̀ á ti wá wà bẹ́ẹ̀ ànábì ní ṣàdédé òun tó lè ju àdìmí ṣàdédé ní àwọn kan ó dé nínú àwọn màláìka wọn àti gàgà àwọn kan wọn á wọn sẹ́yìn wọn à ní káwọn láàyè mú mi yẹn àníbi ni wọn wà bí wọn léèrè pé máa ṣáà nù wọn ẹ̀yin màláìka kí ló dé tẹ ẹdì tó tẹ búlọ̀kì àwọn eléyìí tẹ ẹ̀jẹ̀ kí wọ́n rómi mu kí ló ṣẹlẹ̀ kí ló fà á àwọn mọ̀lẹ́kẹ́ ò ní dáhùn wọ́n wà máa kó wọn wọ́n máa kó wọn lọ nínú wọ́n máa kó wọn wọ́n máa kó wọn lọ nínú wọ́n máa kó wọn títí táwọn mọ̀lẹ́kẹ́ ò fi kó àwọn tó fẹ́ kó yẹn wọ́n máa kó wọn lọ sínú ah! àdébí wa máa wo ìgbé kí ni ìṣẹ̀lẹ̀ nígbà tẹ́ wàá dá mi lónìí sìn ó dá ilà àyè ibùdó ń kó wọn lọ wáyé àwọn mẹ̀lẹ́kà ni wà lọ́ọ̀dì ìlànà àti àlọ́gbọ́ra inú náà làpọ̀ wọn lọ. inú náà làpọ̀ wọn lọ. àǹtí wa bí wọ́n léèrè pé kí ni wọ́n ṣe àníbi ni àwọn mẹ̀lẹ́kà ni innaka lam tadri ma ahdathu ba'dak. nínú àríwáyà mi wọ́n sọ yìí pé innahum qad irtaddu ala adbarihimul qaqqara. àwọn mẹ̀lẹ́kà wa sọ fún àná wọ́n ti ṣe àdádálẹ̀ lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀ láàrin wọn tán gbogbo ẹ̀sìn tán láwọn ń ṣe àdádálẹ̀ náà fi ń ṣe wọ́n à ń lo ìlànà ti tiẹ̀ mọ́ ìlànà àwọn bàbá ìlànà àwọn ìyá ìlànà kìnìkan náà ń lò láti ṣe gbogbo àwọn kan tó wà nù ẹ̀sìn báwọn ibi ṣe wá gbọ́ àníbi tó bá rí bẹ́ẹ̀ gbà náà àjẹ́ pé àníbi ní sọ́ṣùkọ́n sọ́ṣùkọ́n sọ́ṣùkọ́n lè mọ̀ gbàdúrà làbàrẹ̀ ká ah, ànábì nígbà náà ẹ jìnà sí mi nígbà náà ẹ jìnà sí mi ẹ jìnà sí mi nítorí pé kí ni ẹ ti pààrọ̀ ìlànà mi nígbà tí mi lọ́tọ̀. àwọn afáàní eléyìí ni masiru alimotẹdẹrẹ eléyìí ni ìpè ní àwọn aládàádáálẹ̀ nínú ẹ̀sìn. sọlọ jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra àwọn àdádálẹ̀ máa ń dùn gan-an máa ń dùn máa ń yàn ara ọmọ ìdẹ́yìn máa ń tà náà ń ṣàtọ̀ sí máa ń yá tọ́mà ní afẹ́ lọ sí mọ̀lú nàbí o alámọ́yá tọ́mà ní afẹ́ di láìláti lùkọ́dé o ní líbàtí ẹ máa bọ gbogbo ogun ẹ máa bọ o àrùn ìyá ti tọ́mà ní wàhálà ti dé o yá o ẹja ẹja sọ kùrán mẹ́jọ kalẹ̀ lónìí o àwọn nǹkan yìí ṣé ìlànà níbi làwọn nǹkan yìí bí ọ̀pọ̀lọpọ̀ yìí sí ìlànà rẹ̀ ṣòló jẹ́ pé ká ṣọ́ra wa táwa tá a jẹ́ mùsùlùmí bàbá ti ń ṣọ́ra láti láti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 gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àsìlà ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tàbí lówó lọ́ tàbí sẹ̀sìn wo àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wọlé kí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda kẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. tàbí old quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ̀. tàgbàtọ̀ dọ́tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five mọ́sálà ìyànà bíkẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero zero eight five two three seven. 7577 WhatsApp number zero eight one one zero six three nine three six six. 1063 9366 ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.